ẹ̀yin olólùfẹ́ sinimá wasted ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ni wípé tí ẹ bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí sinimá wasted apá kejì bó bá ṣe ń jáde sí orí youtube channel ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa sinimá wasted èyí tí apá kìíní rẹ̀ ṣẹ̀ jáde àwọn òṣèré wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn tí wọ́n kópa nínú sinimá yìí ṣé Adébímpé Adédìméjì ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí ni àbí Wùmí ọmọ Toríọlá ṣé Mọ̀nsúrù Ìjàgbèmí ni ẹ ẹ rí i pé àwọn òṣèré tí mo dárúkọ kalẹ̀ yìí tí ẹ bá mọ̀ pé àwọn ẹ̀yin tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ nínú wọn wọ̀ sínú àwọn tí mo dárúkọ kalẹ̀ yìí ẹ̀yẹn sọ ẹni tó bá nífẹ̀ẹ́ sí nínú àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá wasted apá kìíní yìí ẹ kọ sínú comment section kẹrẹ kọ ìdí tẹ̀yin fi nífẹ̀ẹ́ sí wọn sí iwájú orúkọ wọn. ẹ jẹ́ kí a sọ nípa sinimá wasted ìjẹ́ yìí lè sọ ẹ̀kọ́ kan sí méjì tẹ̀yin wasted apá kìíní ẹ̀ tẹ́ fíìmù náà ó yẹ yín dáadáa ẹ kọ síbẹ̀ sínú comment section kẹ́lẹ̀ sọ ìhun tẹ́yìn lérò pé yóò padà ṣẹlẹ̀ nínú sinimá wasted apá kejì nígbà tí ó bá jáde mo fẹ́ kí ẹ sọ yìí nù náà kẹ́ ẹ sọ sí inú comment section ẹ sì má gbàgbé nígbà tó rí pé mo ti sọ síwájú o ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi ní kí ẹ tẹ̀ ní wípé àǹfààní tẹ máa rí ni pé ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí sinimá wasted apá kejì bó bá ṣe ń jáde gbàrà báyìí eh, ni yóò máa bọ́ sí ojúwòrán yín nígbà tí ẹ bá ti tẹ subscribe button ẹ ṣeun tẹ́yìn tẹ́tí gbọ́ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́